is our helper. Ọlọ́run ni olùrànlọ́wọ́ wa. You will agree with me that there is nobody sitting here that doesn't need help. Ìlé ẹni gbàgbọ́ pẹ̀lú mi kò sẹ́nikẹ́ni tó jókòó ní iná ní tí ò nílò There is nobody it doesn't, it doesn't matter how much you have in your bank account. Kò lè ibi ṣe iye tí o lè nílò sùn mọ́. Ẹ ṣùgbọ́n mi ò ní aṣọ tó dára láti fi bò. some people have legs. ọ̀pọ̀ ní ẹsẹ̀. they don't have shoes. wọn ò ní bàtà. some people have they can afford to buy shoes. àwọn ọ̀sẹ̀sẹ̀ nínú wọn ra bàtà irú wọn tẹ̀ lọ́wọ́ wọn tó. they don't have legs. ṣùgbọ́n kò sẹ́sẹ̀ tó fi bò. some people have legs. ọ̀pọ̀ ní ẹsẹ̀. they cannot walk with those legs. wọn ò ní lé bẹ́ẹ̀ his house rent or something. And he was their own God. Ó lè Twenty thousand or maybe about twenty thousand or twenty thousand. Ẹgbẹ̀rún ọgbọ̀n gbọ́dọ̀ fún ẹgbẹ̀rún thousand two thousand. Mo pé ẹgbẹ̀rún thousand two thousand. There was a rich man sitting down beside him. That one had a special prayer point. Ẹgbẹ́ ìsìn ní àná him. Ó Stop it, me. I will, I, I will answer your prayer. No doubt, Adua. This is my prayer point. Adua tèmi ni. Let us agree. I will pray my own prayer point. Our needs differ. Ihun tí a Our needs differ. Some people are looking for big things. Some people are looking for small things. But I come to you with a good I come to introduce to you. The one and only person. Ẹnì kan ṣoṣo need. tó lè bá gbogbo àyípadé. but it's not according to your qualification. wọ́n ṣe bóyá nítorí ìlú sàtífíkẹ̀tì. according to your qualification. wọ́n ṣe bóyá nítorí ìdí òye. according to his riches in Christ Jesus. ló ní máa tó ṣe lọ́rọ̀ nínú. according to his riches in Christ Jesus. ó ṣe sọ̀rọ̀ nínú dédú. Anna ran to this same God. Anna lọ bá Ọlọ́run tí a sọ nípa rẹ̀. he is getting too much. wọ́n lẹ̀ eh, eh, eh, ẹ̀sìn ìsìnkọ̀ tó. when I send Benin son somewhere. nígbà tó bá rán ọmọ yẹn ní àlọ́ síbi kan ọmọ to be a mother. Tẹ́ ìwọ wá máa gbọ́ tó tẹ̀ ẹ̀kọ́ ni láti lè. And it God answered her. Ọlọ́run sì wá dájú. He not just give her a son. Oh no, fún ọmọ mẹ́wàá. He gave her five children. Oh no, ní ọmọ God is awesome. Ọlọ́run wà. God is real. Ọlọ́run wà. God answers prayers. Ọlọ́run dá wà dúrà. And you must come to that realization. Ó sì gbọ́dọ̀ wá síbi ìmọ̀lá Give you seven points with me. Mo fẹ́ fún How to attract the help of God. Bó o ṣe lè rí How to attract that's the help. ọ̀nà number one have a solid relationship with him. build up a relationship with him. John chapter 15 and verse 5. sí ọlọ́run ẹ̀ ò lè ṣe àṣeyọrí ní ọ̀dọ̀ rẹ̀. Joshua chapter one verse eight tells us. Ìwé Jòhánù ìwé Joshua ní ẹsẹ̀ kẹjọ. chapter one verse eight tells Ìwé Joshua oríkèé ní ẹsẹ̀ kẹjọ. That is what we call good success. Ó ní àjẹ́ àbáyé ní àkọsílẹ̀ ìṣàjọyọ̀ tó dára. That is what we call good success. Àtọyọrí tó dára wà. That is there is success and there is success. Ó túmọ̀ sí pé àṣeyọrí wà àwọn àṣeyọrí. The Bible us of the blessings of the Lord that make it rich and add no sorrow. Ọ̀rọ̀ náà sọ fún wa pé ọ̀rọ̀ Àlùjẹ God makes one rich prosperous and he doesn't ask someone to be. Àṣeyọrí láì An example of that is this. Àpẹẹrẹ Is that he blesses you financially. And he makes sure that no sickness comes near you. Let alone you spend the money in the hospital. me. Olúwa pé láìsí ìwé ìtàkùnà kò sí ohun tí ẹ lè. Stop struggling on your own. Ẹ má gbìyànjú lọ́wọ́ ní ara yìí. Try it. Má gbìyànjú rẹ̀. It's not a matter of how many certificates you have. Òbí mi ṣe iye certificate yẹn tó bá. The blessings of God has no respect for persons. Ọlọ́ ìbùkún Ọlọ́run kò ní ìṣerú ẹni tó jẹ́. It has no respect for persons. Kò ní ìṣerú ẹni tó jẹ́. I had a testimony of a professor. Wọ́n lè rí iye ọ̀dọ́. He never got a job. Ẹni tí ò ní jẹ́. He never got a job. He said, And yet he was a professor. What's sì jẹ́ ọ̀jọ̀gbọ́n. Got the first degree. Ó gba Second degree. Ó gba Third degree. Ìkẹta. He became a professor. Ó wá And yet he not get a job. Kò sì ríṣẹ́ He Was like a madman on the street. Until he met Jesus. When he met Jesus. Nígbà tó pàdé Jésù. The following week. They called him from the government office. Wọ́n Where have you been? People lẹ̀ ní ti Where have you been? People lẹ̀ ti wà? Suddenly. Lójijì. The veil Jesus. nítorí business might not be prospering. because you are doing it alone. nítorí pé ìwọ nìkan ló because it's your business. nítorí pé òkòwò rẹ ni. because it's not God's business. nítorí pé kìí ṣe òkòwò rẹ only found a business that he, is he, has, a, he, has, he has a share in. ní ọlọ́run lè sọ òkòwò tí ó bá that is it. It is a business that he has a share in ní ìpín inú rẹ̀. he makes big. òun ló jẹ́ gbogbo that's the one he makes big. òun ló sọ lílà. get him involved. jẹ́ kí ó wà nínú rẹ̀. let him become a part of you. jẹ́ kó jẹ́ ara àwọn ara you might be small now. ó lè kéré lónìí. that is to the people around you. fún àwọn tó wà lágbègbè rẹ̀. don't bother yourself. wọ́n dára rẹ̀ náà. as long as you are sure. nígbà tó bá ti dá olú náà. God is in it. kí ọlọ́run wà nínú òwò yìí. become big. ó jẹ nílà. in fact you are already big. ó jẹ ti jẹ nílà bẹ́ẹ̀ a relationship with. ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run. number two èyí ask béèrè. ask béèrè. a closed mouth is a closed destiny. ẹnu tí a bá pàdé òun tí a kò là òun ní ìdánimọ̀ tí a pàdé. closed mouth is a closed destiny. ẹnu tí a bá pàdé òun ní ìdánimọ̀ tí a pàdé. ask béèrè. some of us are too proud. ìwé àwọn ọba kejì yóò lè ṣe nineteen to twenty two. ẹsẹ̀ ìkọkàndínlógún ṣe ẹsẹ̀ kejìlélógún. came to Elisha. àwọn ìfẹ́ wá sọ́dọ̀ Elisha. ṣe sáà. wọ́n ní bàbá o. land is beautiful. ilẹ̀ so Elisha came to their rescue. In in second Kings also. Nínú read verse I mean chapter eight. Sábà gba ah, verse one to seven. ẹ̀jẹ̀ tó gbé ní ẹ̀yà. open your mouth and ask. béèrè dánù rẹ béèrè. don't be too proud to ask for help. àgbéra ga láti béèrè fún ìrànlọ́wọ́. don't be too proud to ask for help. àgbéra ga láti béèrè fún ìrànlọ́wọ́. pride that pride will kill you. ìgbéraga yìí náà yóò bá ọ. you will discover that what you are looking for is in abundance in somebody's home. ó rí gbé ohun tí ó béèrè mọ́ ẹ fún ìmọ̀ ó jẹ́ ọ̀pọ̀ tí àwọn kan ní. these people will not have prospered in that land. àwọn ni bá ti ṣe rere bá ti ṣe rere until they went to ask the man of God. Àgbà ah, tí lọ́ba ìlú sí ọlọ́run. Come and help us. Ṣé wá lù That's number two. Number three. Ìkẹta. Have faith in him. Ní ìgbàgbọ́ nínú rẹ̀. Have faith in God. Ní ìgbàgbọ́ nínú ọlọ́run. Where most of us behave shows that we don't have faith in him. Ìyá ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wá Our behaviors. Our characters. It shows that we don't have faith in God. Ó fi Some people come to church for coming sake. Ọ̀pọ̀lọpọ̀ They will wow, they They don't say I did not come. So that they don't say in the house that I did not go in going out? That's why some people come to church. You don't believe him. Oh, You don't trust him. Oh, In fact, the man of God will pray for you now and you will still run and go and do something else again. Some people, even if that the key lays his hand on, they do. somebody go for convention seven days and from there he's going to the mountain again what's your problem. ẹnìkan ó lọ sí ìbàdàn ó lọ fọ lọ́lẹ̀ nípa ọdún dé ọdún kò lókè ní ìlọrin. what's your problem. kí ni ìṣòro rẹ. seven days convention. ọjọ́ méje and from there you dey go home. o ti ìwà ìrìndí. you went there from the mountain. o tún máa padà sọ lọ lókè. what have you gone to do all those seven days. kí ni ọ̀nà ọ̀gbẹ́ yìí ṣe. what did you come to do in church today. kí ni tún wá sí nínú ìjọsìn nínú ìjọsìn lónìí. did you come to ask him for something. ilé really believe? Ǹjẹ́ ìwọ gbàgbọ́ rẹ̀? When the man talks, do you believe? Nígbà tí òbí rẹ̀ sọ́nà sọ̀rọ̀, ǹjẹ́ ìwọ gbàgbọ́? Our character shows that we don't believe it. Ìgbà ìwà máa fi hàn pé àwọn gbàgbọ́. You don't believe it. Ẹ Because if you believe it, torí pé kò má gbàgbọ́, there will be results in your life. Ìyá àbájáde ó wà one of the results is that you will live a peaceful life. Ìyá ọ̀gbẹ́ni àwọn èrè àbájáde ní òun mọ̀ ní ìyá in in places to take care of my needs. ọlọ́run ó ti yí àwọn ọ̀gbẹ́ sí ibi kọ̀ọ̀kan láti that was the faith I have in him. ìgbàgbọ́ tèmi nínú rẹ̀ ni. that I will not die. ebe èyí ò ní kú. I will live. èyí ó máa wà láyé. a fruitful life. èyí ayé tó ń ṣe tó máa máa gbé. how much faith do you have in him. ìlú ìgbàgbọ́ wo ló nínú rẹ̀. Matthew chapter fifteen verse twenty-two. ìwé Matthew oníkẹ́ẹ́dógún ẹ̀ẹ́dógún. Matthew chapter fifteen verse twenty-two to twenty-eight. ìwé Matthew oníkẹ́ẹ́dógún ẹsẹ̀ kejìlélógún ẹsẹ̀ kejìlélógún. the woman. The woman who came to Jesus to ask for needs. And Jesus Christ said to him, uh, We cannot give what belongs to the children to dogs. Ah, And she said, That's true. He said that was true. What she's saying indirectly. That I believe I agree that I'm a dog. But the dogs can eat from the cross sọ̀rọ̀ látòrí tábìlì. and Jesus Christ woke up. Jésù wá dìde o. he woke up. What did he do? Ah, he said "I've not seen so great a faith like this. ó ní èmi ò ní rí ìgbàgbọ́ tó ga ní. not even in Israel. nínú ìlà Israẹli ní ẹgbẹ́ Israẹli gan. he said your needs are met. Only ní àwọn òní rẹ àti bàbá he said I agree that I am a dog. ó ní mo gbà pé ajá I agree. mo gbà if you will just talk the way you are. if you will just agree that you are who you are you agree that you are what you are. and ah, àgbà tó o bá gbàgbé tó o jẹ́ when you are going to find help. ìgbà ló tó lọ rí ìrànlọ́wọ́. that's when you are going to find help. ìgbà ló tó rí ìrànlọ́wọ́. but you keep pretending to be someone else. o your life is corny. o lọ àwọn àrékèrè. God does not deal with people in such manner. ọlọ́run kì bá rà àwọn alárékèrè. be straight ìbá wà láàrin ìpàdé. be straight with him. jẹ́ ẹni tó ń lọ tà. let him know who you are. jẹ́ kó mọ orí ènìyàn tó jẹ́. and have faith in him. go. There are some things we learn during digital. Ọ̀pọ̀ àwọn nǹkan ẹ̀kọ́ kan wà tí a kọ́ nínú ẹ̀kọ́ bíbélì. Some of those things you don't hear them in the university. Oh, you Onírú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àlẹ́ ní kọ́ nínú ilé They don't Teach you in philosophy or what have you. Wọ́n oh, yìí They don't teach you in the in, in the university. Wọ́n yìí kọ́ nínú ìwé university. In the house of God. Ilé ọlọ́run ni wọ́n ti kọ́. But they go that the Bible says will help you to prosper successfully or that will help you to have good success. You don't come to learn. Ní ọ̀gbìn sọ pé èmi láti ìtàníyọrí láti jẹ́ èyí tó bá ò láti wá kẹ́kọ̀ọ́. You don't come to learn the word of God. Oh, wá láti wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́rùn. God no always there. Ó yí wà mí o. You believe that the people those of us who come for dignity we don't have work. Oh, rò pé àwa tá a máa ń wá fún ẹ̀kọ́ bíbélì náà ò You believe that we don't have work. Ó oh, rò pé we are we are we are religious people. àbí òwe ẹlẹ́sìn ni wá. we are only people who have discovered. àwa ni ẹni tó ti rí. we are people who have discovered. àwa ni ẹni tó ti mọ̀. that there is no other way. pé kò sí ọ̀nà mìíràn. than the way. tajú ọ̀nà lọ. I will take that again. Màá tó tó sọ. Those of us who come. Àwa tí a Those of us who follow him. Àwa tí a tẹ̀lé tààrà. We are the ones who have discovered. Àwa ni have discovered that there is no other way oh, other than the way. You go that way. Oh Lord, you go that way. Oh Lord, me. You will still come back to God. Oh, so when rivers flow and flow and flow, they will come back into the ocean. Have faith in Him. And if it looks as if things are not still not happening in your life. Press on. Keep pressing. Keep pressing. Keep pressing. Don't give up. Don't give up. Alright, Keep pressing. Be like that woman with the issue of blood. Oh, this prayed. She went in the Oh, this press. She will not give up. Oh, She was smelling, but she did not give up. Oh, oh. She was smelling. She was smelling. She will still not give up faith in him. Number what? Four. That's good. That, that, that shows that you're following. Hallelujah. Hallelujah. Be humble. Rẹ̀ra rẹ̀ Be humble. Rẹ̀ra rẹ̀ James chapter four and verse ten. The Bible says that God will exalt the humble. Bíbélì sọ pé Olúwa yóò gbé ẹni ẹni tó ní ìtẹríba But the one who is proud ó ní àwọn òrìn sílẹ̀. we push it this he resists the crowd. ó ní pé àwọn àwọn àwọn àti sẹ́gbẹ̀gbẹ̀. he resists the crowd. wọ́n ti sẹ́gbẹ̀ dànù. if a man resists you. tí ènìyàn bá ti ọ̀ṣẹ́ gbẹ̀gbẹ̀. he is good. ó dáa. but if God resists you. ṣùgbọ́n tí ọlọ́run bá pa ọ́ sí. you have a problem. ó ní ìṣòro. there is a big problem. ìṣòro ńlá ni. if God resists you. tí ọlọ́run bá pa ọ́ sí. you have a problem. wà ní ìṣòro. when you see people that God has put to one side. tó o bá rí àwọn tí ọlọ́run ti pa sẹ́gbẹ̀ẹ́ kan. King Nebuchadnezzar when you see him he will be able to tell you. tí ẹ bá rí ọba Nebuchadnezzar yóò lè sọ he tell you what it means for a man to be eating grass like an animal. yóò sọ fún yín tó gbà láti fún láti máa ṣèkóso. and what that means in data in today's language. ṣùgbọ́n tó sì túmọ̀ sí ní ọjọ́ òní. what that means in today's language. tó túmọ̀ sí lọ́jọ́ òní. let me borrow from the prodigal son said he was struggling with the pigs to eat what he. pigs. he began to <laughs> to lis <laughs> ten yeah he's a farmer so i'm sure he knows what the pigs eat yes he was struggling with the pigs. ó ń bá ẹlẹ́dẹ̀ dà to eat the food of the pig. in modern day language. what it mean that the things that where they are not supposed to see you at all. pé ó dàbí ohun tí ò yẹ kí tiẹ̀ rí ọdún where you be begging for food. ibẹ̀ ni ó ti wá tọrọ oúnjẹ that's what happens to the proud. kó tó ṣẹlẹ̀ sí àgbéraga lélẹ̀. King King uh, eh, Nebuchadnezzar was eating grass. Ọba Nebuchadnezzar yóò jẹ koríko bí ẹran. Be humble. Tẹríba. Be humble. Tẹ́ra àdé sílẹ̀. When humble yourself. tó bá rẹ̀ rẹ̀ sílẹ̀. you have signal to God. mo sọ fún ọlọ́run. without talking. láì sọ̀rọ̀. you have signal to God. mo sọ fún ọlọ́run. that you are ready for a lift. pé mo ti ṣetán láti gbé gbogbo ìgbà. mo ṣetán láti gbé gbogbo ìgbà. humble yourself. rẹ̀ rẹ̀ sílẹ̀. number five. ìta àrùn. give máa fi fún ni. give máa fi fún ni. a closed hand. ọwọ́ tí a di. will not receive anything. kò lè gba kankan. the giver's hand. ẹni tó fi fún ni. is always on top. ó máa ń wà lókè. it's not enough it's not enough. kò tí ì tán kò tí tó. kò tí tó kò kò tí it's not enough it's not enough. kò tí it will only turn you into a stingy person. Oh man, ń sọ because it will never be enough. torí pé kò the little that you have. ṣùgbọ́n kékeré you will give and sow a seed out of it. tó o bá ti fi fúnni tó sow a seed out of it. gbin irúgbìn nínú before it finishes, sow a seed out of it. ó tó tán so that there will be continuous harvest for you. torí pé ìgbogbo ìgbà when come to this knowledge. tó o bá wá síbi ìmọ̀ yìí. of course I have taught you that it's a principle upon which the world is built. torí ọ̀yí àtọ́fà pé eléyìí ni ọ̀nà tí a lè fi gbígbé kalẹ̀. you give each other. be unto you. tó o bá ti ní kó ní àwọn ìfowópamọ́ Men, your breast stand shaking together. òṣùwọ̀n gúngún àtìmọ́lẹ̀ àtòsí bọ́ sílẹ̀. sow a seed of corn. tó o bá ti di ìkóró àgbàdo yọ̀ you get a cob of corn. o ní túbọ̀ àgbàdo kan bẹ́ẹ̀ plenty seeds on it. yóò sì ní àwọn kóró tó rí ìmọ̀ náà tó pọ̀. that's what happens when you give. ohun tó ń nígbà tó bá fún ìyẹlé. give. fífúnni. give. fífúnni. you see people who are who are in need. torí àwọn tí wọ́n jẹ́ aláìní. you know look at what our mommy share with us. ẹ wo tí màmá wa sọ fún wa we will pray with them. àwọn tó ń gbàdúrà we will pray with them. mo ń gbàdúrà fún wọn. bless you. ọlọ́run yóò bùkún wọn. go and prosper. máa tẹ̀síwájú máa somebody hungry somebody is hungry you say God bless you. ẹnìkan ebi pa wálé ọlọ́run. let's go go sort out the food. èyí ní kọ́kọ́ wá náà ti jẹ jáde. a brother. Uh, a brother said he wanted to see pastor in a uh, church. I think that's uh, the pastor for Bojo Yemade's church. Wọ́n ní ọkùnrin kan sọ pé òun fẹ́ rí òjíṣẹ́ The man of God the man of God was sharing with us. Òjíṣẹ́ Ọlọ́run sọ fún wa. He said the moment they brought the man in. Wọ́n ní ẹ̀ẹ́dẹ̀gẹ́dẹ̀ sẹ́wọ́n mọ́ ọkùnrin wọlé. He looked at him. Ó àwọn He doesn't need spiritual diagnosis. Ẹni kò nílò iṣẹ́ ìrẹsẹ̀ tiẹ̀ ní. He called one of the usher. Wọ́n wá pè ọ̀pẹ nínú ẹ̀sọ́. There is one place they sell panel yam and pade yìí. Wọ́n ní ìgbẹ́ pàtẹ́ tí máa ń ta yán níbi tí àdúgbò tẹ́ dárúkọ. Go and buy panel yam. Ẹ̀rọ bá ń kóyé wá. Ẹ̀gúsí tó dáa. Àjọ ẹ̀gúsí tó dáa. Put bush meat on it. Kẹ́ẹ̀sì fẹ́ràn ìrẹsì lórí. And get me two cans of old malt. Kẹ́ẹ̀sì fún mi ní uh, ẹlẹ́dòdò tútù méjì. They serve to you. Yọ kọ́kọ́ fún olóúnjẹ. Hey, praise the Lord the time he finish eating. nígbà tó parí oúnjẹ yìí. problem was solved. ìṣòro yìí dúró bẹ́ẹ̀. do you still want to see me. ǹjẹ́ ẹ rí mi sir it has. <laughs> he was looking at his gauge and he saw that. there. Eh, no. ó ń gbé nǹkan ìgbà tó yẹ kó wà. of course man of God will now do something extra. Oh, jíṣẹ́ ọlọ́run yóò wá tó ṣe nǹkan tó túbọ̀ sí. Give and it shall be given to you. Ẹ ìfúnni. chapter two. Ìwé Chronicles When you read from chapter one through two. Tẹ ẹ bá ka ẹsẹ̀ kí You find Solomon giving. Ẹ ẹ wù Solomon tó fi fúnni. When you look at Luke chapter five. Tẹ ẹ bá wo Luke oríta. You see Peter giving. Ẹ ẹ pété tó fi Even though he didn't he hasn't caught anything. Bó tiẹ̀ jẹ́ pé kò Ah ṣé àwa náà ti jẹun nílé wa ni tá a ti máa ta tún máa máa fún yín ni. Bó tiẹ̀ tí ì pa He had not caught a fish. Kò sọ But he still gave his goals for them. Ó fi Number six. Be thankful. Be thankful. mọ pẹ́. Be thankful. Ẹ̀mọ pẹ́. Be thankful. Be thankful. Be thankful. Be thankful. That you are alive, be thankful. That you can walk, be thankful. That you have a roof over your head, be thankful. That you are not a liability to your family, be thankful. discovered and the things you don't say the things that you did do that that you get and you don't appreciate. you lose them quick. o pàdé àná you lose them. o ń pàdé but the one that you appreciate people big influence. Owó yìí na The the elders have a say. Àwọn àgbà máa ń sọ When the child says thank you for the one that you received. We get another one. And so we have made it a culture. back to God to say thank you. So that we can keep receiving more. So that we can keep receiving more. Be thankful. Thank God that you can sleep. Thank God that you can walk. Thank God that you have food that you can eat. Be thankful for everything. The garden that you have, be thankful. Some of you say it's only right that we have at home. Àwọn kan sọ pé ìrẹsì Some of you say it's just beans and garri that we have. Àwọn kan sọ pé ìtẹ́wà There are so many things you can do with beans. There are so many things that you can do with beans. You can cook beans normally. You can use it to make gbẹ̀gìrì You can use it to do mọ́ínmọ́ín. O things. ọ̀pọ̀lọpọ̀ kan mẹ́rin. You are eating àkàrà today. Tó máa ń jẹ àkàrà lónìí. Nobody will say you are eating beans. Ṣé ìlú sọ̀kọ́ oúnjẹ wa? If the same person comes tomorrow. Báwo ìyẹn bá gbọ́ lọ́la? He meet you eating moinmoin. What's their business? Is it their body? Is it their moinmoin? Àbí ọ̀lẹ̀ tó yẹ? Is it their àkàrà? Àbí àkàrà? Is it their eating? Àbí èyí tó yẹ? Stop yourself. Má dá àárẹ̀ àbò. What you have? Ohun tó o ní. Enjoy it. Sádùn Life no balance kò dọ́gba. don't compare yourself with anybody. wọ́n bára rẹ bí ẹni. what you have is what you have. ohun tó o lọ ní. enjoy the one you have. dáhùn eléyìí tó o ní. make it in different styles. lò ó ní oríṣiríṣi ọ̀nà. make it in different styles. lò ó ní oríṣiríṣi ọ̀nà. let it let it come out in different styles. ṣé mo bá lọ́nà. when I talk share one with you it can be akara it can be beans. mo ti sàpẹrẹ àwọn kankan fún wa. you can drink it you can drink garri. make eba with ó lè jẹba remember back then in secondary school wow. we knew what we called Feshelu. wọ́n rántí nígbà tá a wà. anybody. gàdí olómi ẹ̀bá olómi tútù. all those of you all be you all too <laughs> I think most of you attended uh, uh, all this. Uh, wọ́n ní àwọn tá a lọ ìdájọ́ àdúgbò. you know it is you know it. Yeah. Eh? Eh? Yeah, I don't get not You! Yeah. McLean was our man was our matron then. Put it in between the biscuit again. See, I open the box because you are big now. Hallelujah. You know, just enjoy your life. That man here. Enjoy your life. Come on, seriously. I, I tell you, enjoy your life. That man. right. Eh, even there was one time I think we went to maybe Unity Star or something. Well, I, I have always been seeing, I've been seeing crayfish, this crayfish ẹja and inside nylon. No Nọ́mbà nínú know, ọ̀rá. Ah? It sounds funny anyway. I saw I've been seeing it here. Wọ́n àwọn onímọ̀ ń bẹ̀. So I will just pass. Àwọn àmà kọjá I will pass. I Àwọn àmà kọjá. That's saw I told my wife. Wọ́n àwọn àtọ̀ máa yà. I will taste this crayfish. Wọ́n máa ń tẹ̀kí ní lọ́jọ́ bẹ̀rẹ̀. I will taste this crayfish. I will taste this crayfish this day I went there. ọjọ́ náà mo lọ síbẹ̀. I just pick the crayfish. wọ́n náà kàwé dé. I put it on the table. wọ́n fi sórí tábìlì. my ATM card. wọ́n na when I got home. wọ́n ní bàtà wọn dédé. and I discovered that the back of the small crayfish that I bought. pé èdè kékeré táwọn náà yìí. was five thousand five hundred. and so we got home. as if it did not end won't I said "Try the meat that we bought now. they were big as this when I enter it na even pay me like so when they fry the thing they were all tiny like this I'm not spoiling market to go and enjoy yourself too so they came out tiny tiny like this I so I we eat one Iyanu we eat one the company we eat one and I think we ate like three three times or four times and I said is that all? Yeah. they brought the nylon like this <laughs> Jesus ẹ̀rú máa máa dàpọ̀. You are only giving me a reason why I should not go back there again. and so the day we were trying to clean we were, we were going to burn refuse. we wanted to burn refuse. we threw the nylon in the fire. àwọn the nylon did not burn. ọ̀rá ò I said you dare not burn. how will you burn? five thousand five hundred. burn. praise the Lord. Enjoy your life. Ẹ gbádùn ara yín. Today is what you know. Òní lọ mọ̀. Some of you have never tasted shawarma before. Ọ̀pọ̀lọpọ̀ wa la ò jẹ shawarma I'm not saying waste money. Just enjoy your life once in a while. Bàbá àkòwò ló ń lọ ẹgbẹ́ àgbà rẹ̀. Ó ní àǹfààní lọ́ọ̀bẹ̀ kó rà. Take that course of poverty over your life. Mú òṣìkò lórí ayé. Save the money is just one thousand naira or one thousand two. Ẹ kò wá àbáyàkọ̀ mẹ́fà bá kò bá lọ. Buy one. Tó bá rẹ̀ lọ kan. Buy a bottle of cup with it sit down. dòkó. enjoy yourself. we sleep one kind of. one. Jesus is Lord. enjoy yourself. that it flies with. Òde ẹ̀yẹ bá jẹrẹ ní màá gbé bò. That is number six. Ìdí ìbànújẹ́. Be thankful. Ẹjọ́ ọlọ́pẹ́. Be thankful. Ẹ̀jẹ̀ ti tó ń fẹ́. And finally. Ní ìparí. Help others. Ẹran òmìnira lọ́wọ́. Help others. Ẹran àwọn ènìyàn lọ́wọ́. Help others. Ẹran àwọn ènìyàn lọ́wọ́. Help others. Ẹran àwọn ènìyàn lọ́wọ́. As you have opportunities. Kó o ṣe ní àǹfààní. Help others. Ran the short time that I've spent in life up to now. Wọ́n láwọn rí pé ní kékeré tí àwọn tí ìlò nínú ayé lónìí. I'm quite still young. Pé mo sì tún kéré. The jobs that I have gotten and I have done in the offices. Wọ́n ní àwọn iṣẹ́ táwọn rí táwọn ti ṣe ní àwọn ilé iṣẹ́. There is no um, there is no company that I get job that I don't bring somebody in. Wọ́n ní kò sí ilé iṣẹ́ táwọn ti ṣe táwọn ò mú ẹlòmíràn that I get a job. Pé àwọn oníṣẹ́ bẹ̀. I always bring somebody in. Àwọn wọ́n láti mú ẹnìkan wọlé. Somebody must benefit from what I'm doing. Torí àwọn ẹ̀fẹ́ gbọ́dọ̀ gbádùn débi náà gbádùn. Let's rise up now. Ẹ jẹ́ ká lórí ẹ̀jẹ̀. Give thanks to God for another day. Ẹbí fẹ́ lọ́wọ́ lọ́rùn fún ọjọ́ mìíràn. Just bless his holy name. Ẹyìn ló kò Practice it before practice it before we go now. Ẹ máa ṣe yìí. Practice it just give thanks to God. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ lọ́rùn. Give him all the glory. Ẹ gbogbo Celebrate him. Celebrating. Endorsing. Celebrating. Endorsing. Tell you are the helper of the helpless. You are the one who has helped me up till now. You are the one who will continue to help me. Please don't leave me alone. Just keep praying that way. Ẹ Just keep praying that way. e bẹ́ẹ̀. Don't ever depart from me. let your help leave me alone. tó. Don't let your help leave my children or my family alone. Let your presence. never depart from me. Finally, whatever I will do that will make you to turn your back on me, please don't let me do it. In the name of Jesus. ẹ kọ́ gbàdúrà ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ pray silently. Ọ̀mí help me to follow this principle. Everything has its own guidance and its own principle. A Give and shall be given unto you. That is a guideline. sẹ́ni tí kò nílò ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run. they said that nobody does not need help from God. èyí túmọ̀ sí pé ohun tó ń ṣe àdéyífá ló ń ṣe adéyí. means what is wrong with adéyí is not what is wrong with adéyí. adéyí ń sunkún òtútù adéyí ń sunkún ooru. adéyí is complaining of cold adéyí is uh, adéyí. Uh, wọ́n sọ nípa ti alákùnrin.